kẹ́ máa mú lọlé. ẹgbẹ́ kẹ́ máa mú lọlé nísìnyí. gbogbo ẹni tí ń sìn ń wò mí pátá mo yọ̀ǹda ẹ̀wọ̀n. ìwọ tó ń gbọ́ wá sí níyà yín. summa billahi alladhi la ilaha illa huwa. etí mo fẹ́ wù yìí mujarrab mujarrab. tested. mujarab, wallahi alazim mujarrab jiddan. nǹkan gidi ni e. tested and confirmed. tested and confirmed àwọn nǹkan yìí la gbọ́dọ̀ máa fún àwọn jàmáà wa. láwọn mùsùlùmí. láwọn musulumi. Ah, ìbá àwọn tọ̀hún náà ń fún àwọn tiwọn ní wa ní eléyìí àmì òróró ni eh, bẹ́ẹ̀ nìkan bá fún yàn lámì òróró wọ́n sì fún lámì kùránì àmì alukurani sì ju àmì òróró lọ òróró lọ torí òróró ilé ẹlẹ́rùn ti jáde alukurani ọ̀dọ̀ Ọlọ́run ti jáde. Masha Allah. ayatal kursi. ayatal kursi yìí tá a mọ̀ wọn. bá ń wọ bá ń wá wá bá ń kárí bẹ́ẹ̀ yóò débi hum fiya khalidun bí ti sàlàyé fún yín lóbi bá sàlàyé ẹ̀fẹ́ yìí jọ jamula jamula àfa àwọn máa sọ fún wọn máa ṣe fún yín gbogbo ẹni ọba sì ń wò wá bí n ti ń sọ yìí ti ń sànfàní rẹ̀ yìí oníkálukú lè bá àfa àti bámbẹ́lẹ́ gbẹ̀rẹ̀ ẹ wá fi hàn pé n tata yìí ṣe fún wa rí wọ́n bá gbé bá àfa rẹ̀ tó fi hàn wípé n tata yìí ṣe fún wa rí wọ́n jẹ́ àfa àti èso ń kéta tó pé jákùn ẹ̀rẹ́ wà tó fún yín nìkan ẹ̀ láti ẹlòmíà sì ní bá a ti ń fún àwọn èèyàn lórúkọ Ọlọ́run lé ní mídíà yìí tó ń dààmú ẹlòmíì má jọ dààmú rẹ àwọn mùsùlùmí ní sòro wọ́n sì lọ́dọ̀ ẹlẹ́sìn míì kí sòro wọn ò lè tán etí wọ́n sì ń wà ní wọn ò lè rí bẹ́ẹ̀ nìyà yìí nà lọ́wọ́ wọ́n dàgbọ́ ń tà ń ṣe iye ẹlẹ́sìn míì ń lò láwọn òkú ọlọ́run wáyé wàlláhi làzí. ayatul kursi ayatul kursi ẹ máa bá a bọ̀ wá tẹ́ bá a bá a débẹ̀ ọlá ìkírà bìdín. قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم نعم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونه من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون ألم ترى إلى الذين حاج إبراهيم أمم. في ربه أتبعوا فيها خالدون أبي sadefiya ibi lọ́dà dunu. wòláyì ka alahabu náà wọ́n fi ya èyí wọn ni ọkọ̀ yanjú ọ̀tá ọkọ̀ kí ọ̀tá ọgbẹ́ láti aya dálkùrẹ́sì yìí bandakọ orukumu. suratul bakora. orukumu. aya two fifty four. fifty five. fifty six fifty seven. aya two fifty four dé fifty seven. suratul bakora aya two fifty four dé two fifty seven ọjọ́ aya mẹ́ta àyẹ̀wò ẹ̀kọ́ ni ebi sọ́nà tó lùbákọ́ láti ibi Allahu la ilaha illa huwa débi hom fìyà khalidun ẹ̀yọ̀ kan náà lókè omi tọ́ọ̀ba lè mu tán lókù omi tọ́ọ̀ba lè mu tán tọ́ọ̀ba ti gbé láti Allahu la ilaha illa huwa ọmọ agbébọ̀ wa ọmọ agbébọ̀ wa ọmọ agbé débi hom fiya khalidun ó dùn bọ́ báwo ọ ẹsẹ̀ wa ké iná azanna òfin ilé yìí látọ̀ lakadori ọ wà ké forty one sàròmí bẹ́ẹ̀. tọ́lá kẹta ẹsẹ̀ wa lọ síbi wípé yá àyíwá lẹ́bí nà á mànú bá wáyà rẹ̀ látẹ̀kúnú ká lẹ́bí nà á musa fabara ahullahu mimma qalu wa kana indallahi wajiha ibi tí ó parí sí òun lọ́wọ́ àfi gbẹ̀yìn bẹ́ẹ̀ gbogbo ẹni tí ó bá nítumọ̀ nú ayé tó bá dún ní mọ̀kínní yìí láti máa ṣe ní ọjọ́ àlàmísì àbọ̀jọ́ jímọ̀ èyí tó bá wù ọ́ nú ọjọ́ méjèèjì ni ó mú bọ́ọ̀ bá ń ṣe ń bẹ̀ ní gbogbo every ọjọ́ àlàmísì àtọjọ́ jímọ̀ ìgbà tó bá fi ṣe láàrin oṣù mẹ́fà àwọn ará àdúgbò rẹ̀ ọgọ́rùn-ún àyè pé lágbájá ti yàtọ̀ ayé rẹ̀ ọmọ nítumọ̀ ọ̀gbọ́ bọ́lá yẹ pé ibi tó máa lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ẹ̀yìn wọ́n máa fi ọ́ sí ibi tó ti mọ̀ ẹ̀pọ́lọ́ ti ń dénú kè owó èdè o àmọ́ tí kinní yìí bá sábà tó sábà mọ́ bẹ́ẹ̀ ibi tó ti mọ̀ pálọ̀ ti dé ni wípé tó o bá dòde tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ibi ọba nílò òjòkó tó o bá ti ń dòde kódà láì mọ̀ ni wọ́n ní alájẹ máa wulẹ̀ alájẹ ọmọ kódà kọ́ máa lùúrọ̀ ní ọmọdé àbá ẹ máa wulẹ̀ alájẹ ẹjọ́kó báyìí ẹjọ́kó báyìí ọmọ àwọn òpin èmi náà ibẹ̀ ló ti mọ̀ wípé ọlọ́run ti ń dé bọ̀ torí bọ́lọ́wọ́ bá dé bá dé sí ìyànlá bá ń ṣàdúrà ibi tó ọba ti ń rìn náà làwọn èèyàn ó ti mọ àmàkọ́lọ́ ti dé tọ́lá àwọn èèyàn máa wẹ́kọ̀ ọmọ rẹ ẹni tí ọba ní jẹ́ nkankan bọ́ kọjá kọ́lá bọ́ wọ aṣọ tó wọ agbádá bọ́ kọjá nìkan ò ní wò obìnrin ilẹ̀ fáìn lóòótọ́ ó lè yáyò ó lè ní gbogbo ẹ̀ ó lè ní bíútì ó lè ní gbogbo nǹkan á dẹ̀ kọjá wọn ò dẹ̀ ní wọn ò ní ṣe sí ẹ wàá rí mi dẹ́ wà pé ọ̀hún kì í fa wọ́n sì máa dùn ọ̀gbọ́ ìwọ́tọ́ wa ní material la táwọn èèyàn wá rí lára rẹ tó o bá wá nírú àwọn nǹkan yìí a sọ fún ọ wípé ọkùnrin ni ọmọ pè ọ wù táwọn wípọ̀ wọn o wọn kàfẹ́ yóò ṣàpèjúwe ni o ọgbọ́ a sọ báwọn o àmọ́ orí rẹ tí ò rí nàrí ọ yóò rí ọ gbogbo ìdùnnú tí ò rí nàrí ọ yóò rí ọ kódà bí ọ̀rọ̀ yẹn bá ti dàrú wàláhì ó tó tó bá ti gbé láti bẹ̀ ni tó gbé débi fíyàkálì dúnà ọ̀ wá sí náà zanna forty one wọ́n ẹsẹ̀ wá kí yá àyíwá lẹ́dínà hámanu látẹ̀ kúnú ká lẹ́dínà azọ ibi ẹ̀ súra wò ló wà. lọ́tọ̀lá azọ aya aya sixty nine ọwọ́ àkè ẹyọ kan iná lókè tààlà kọ̀kọ́ ẹyọ kan lókè wọn náà tìsàlẹ̀ yìí ẹyọ kan lókè wọn náà ẹnu náà zanna wò ní kan náà ni ó jẹ kọ̀tì wa bọ́ba wa ké nọ́mbà ni bọ́ba yẹ kó ọba wa lè ké oníkẹ́ni kọ́ bọ́ ké àmẹ́nijọ́ bá ké lójú ẹ tọ́ba wa parí ẹ̀ tán ìwọ wa gbé ìwọ lọ́wọ́ abá sọ̀rọ̀ ntọ́ fẹ́ dédé ntí bá ń dààmú rẹ tí o di o rojú tu ayé ara rẹ ọ rojú ẹ bàbá ti rọ báyìí ọ wà mú omi òun tọ́ba kù díẹ̀ ọ kù díẹ̀ ni ọ wà fi bọ́ ojú rẹ báyìí o ti bá wọn inú kọ́ jẹ́ ọjọ́ àlàmísì àbí kọ́ jẹ́ ọjọ́ jimá ọ̀kan nu ọjọ́ méjèèjì ni bọ́ ọba ṣe yóò ṣe déédéé ntọ́fẹ́ ẹ máa wá ṣe é bẹ̀ ní ẹ̀kan ní ọ̀sẹ̀ ẹ̀kan lọ́sẹ̀ ẹ̀kan lọ́sẹ̀ níta ní táàbù yín nù ọlọ́run ní bẹ́lẹ́ yìí ṣàṣìmọ̀ fún wa ọlọ́run níbi eléyìí ṣàṣemọ.